kò lóra fáírọ̀sì yìí nìsín òun náà tún ti ti ń mi àgbáyé títì tì olódùmarè kò ní jẹ́ kí gbogbo olùbàdì àìsàn gbogbo ẹni tí ń bẹ lára rẹ̀ ọlọ́run fún ọ o àmọ́ mo rántí ọdún kan tí gbogbo Ògbómọ̀ṣọ́ tí kálukú tó ń sá kíjokíjo pé àìsàn kan bẹ́ẹ̀lẹ̀ tó jẹ́ àjàkálẹ̀ àrùn bàbá tó bí mi ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fi ọlọ́run tó dáyé tó dá ọ̀run fi búra sí i gbogbo ọmọ tí mo bí láyé kọ́lọ̀ ṣe fún mi tí ń dùn wọn ni mo fi búra sí mo sì bàbá mi tó ti jó lóògbé àwọn ti wà mọ́ lẹ́yìn tí mo fi búra sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bàbá mi ni wọ́n á ṣe oògùn yẹn lọ́dún náà wọ́n á bẹ̀rẹ̀ wọ́n fún gbogbo àlò ní afun tútù lò àwọn àlò báyìí mi kí ni oògùn yìí wọ́n ní oògùn tá bàbá wa máa ṣe ń jọ olóògùn bàbá àwọn ni tájà kálẹ̀ àrùn òfin ni máa tàn káàkiri ìgbóná ni àṣàkálódé ni tí ò kọ ọdún náà ni bàbá mi sọ fún mi pé àwọn àìsàn ń bọ̀ táwọn bá fa yílẹ̀ tí ò ní lóko tẹ́ pé wọ́n sì mọ́ fún lóko ni ó fọ lọ́rùn bí bàbá mi lọ sọ bẹ́ẹ̀ pé táwọn bá fa yílẹ̀ tán àwọn àìsàn kan tún bọ̀ tí ò ní lóko tẹ́ pé wọ́n sì máa wá ọkọ̀ fún ni tí ò sí yọ̀ wà náà bẹ́ẹ̀ náà wọ́n ti fa àwọn ewé kan hàn tí ò lóko pé wọ́n sì fún lóko ni torí báyìí sàn bá ti ń dé ọlọ́run máa gbé oríṣiríṣi ẹ mo dèwé agidi máa gbọ́n yìí mi ò bá mọ púpọ̀ ọ̀wọ́ wọ̀ mọ́ ìwé yẹn ó dàbí ìwé lọ́sẹ̀ pẹ̀tù ṣùgbọ́n òun a máa dúdú a máa dúdú àwọn bàbá wa máa sábà fi ṣe bí nǹkan nǹkan atúnmọ̀jẹ ara ọmọkùnrin ṣe afatọ̀ ìwé lọ́sẹ̀ pẹ̀tù yìí bàbá mi ní kí n lọ ju kọ́pọ̀ làwa fòdì àtàrí kan sí la bá jó ná bàtà jó ná tọ́tọ́ dé ìlú la lọ tẹ́ bá ti bù sọ́wọ́ báyìí tẹ́ báyìí lè lò tẹ́ fún àwọn ọmọ lò àjàkálẹ̀ àwọn bẹ́ẹ̀ tíráfù lọ lù ní àjàkálẹ̀ àìsàn tí bá ń ṣe wọ́n mi ò ràn yín kò ní ràn yín o ọ̀kan nù ni nínú ìgbìyànjú tí àwọn bàbá wa máa ń ṣe ètí bàbá mi fún mi gangan òun nù á sì fi ewé náà hàn yín lójú ìwòran tẹ́ fi dàmà ní ewé agídímagbọ̀n yìí ewé agídímagbọ̀n yìí nìkan torí pé ewé tọ́jọ́ pọ̀ kẹ́ ẹ lè bá a dàmà àwọn bàbá wa tún máa ń ṣèkan kì í ṣe jọ́kan